káàbọ̀ sílé iṣẹ́ wa Gbankanbi TV. ẹ káàbọ̀ sílé iṣẹ́ wa Gbankanbi TV station lónìí a fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àgbáláyé ẹ̀yin tí ẹ̀ ń fowó yín ra dátà láti subscribe sí iléeṣẹ́ Gbankanbi láti wo fídíò wa lọ́lọ́kan òjọ̀kan a gbàdúrà wípé ọlọ́run yóò máa bùkún lára àti ní ẹ̀mí ibi tí ẹ ti mówó náà kókó ajẹnu ní wọbẹ̀ ọlọ́run yóò máa pèsè fún yín lọ́nà ìyanu ẹ ṣé púpọ̀ ẹ jẹ́ ká fetí sílẹ̀ fún ìyálẹ́ta mẹ́ta tó máa wá fún wa lónìí. ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa Gbankangbìn CB station lónìí ẹ̀yẹ́ ká tó fetí sílẹ̀ fún ìyàlẹ́ta mẹ́ta tó máa fa lónìí wo ohun tuntun tí gbajúgbajà òṣèré Yọmí Fábíyì tún wú jáde lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà àti píńsẹ̀sì ọ̀rọ̀ ẹ̀sùn ìwà àṣemáṣe pẹ̀lú májẹ̀sín tó wáyé láàrin gbajú mọ́ òṣèré tíátà Bàbá Ìjẹ̀ṣà àti ọmọdébìnrin gbajúmọ̀ aláwàdà Dámilọ́lá Adékọ̀yà tí ọ̀pọ̀ ń pè ní Princess tún ti gba ibòmíràn yọ báyìí. Gbajúmọ̀ òṣèré tíátà tó tún jẹ́ ẹ̀kan ajàfẹ́tọ̀ọ́ ará ìlú Yọmí Fábíyì ti ké sí gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú àti iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó pé kí wọ́n lọ́ọ́ fi páńpẹ́ òfin gbé Dàmọ́lá Adékọlá àti Òkèlè tó ní wọ́n fi ẹ̀sùn kàn pé àwọn pẹ̀lú ṣe àṣemáṣe pẹ̀lú ọmọdébìnrin Princess yìí kan náà. Ọ̀gbẹ́ni Fábíyì yomi fábíyì ṣàlàyé nínú lẹ́tà ìfisùn kan tó kọ sọ́wọ́ tó kan sọ́wọ́ sí kọmíṣánná ọlọ́pàá nípìnlẹ̀ èkó pé ohun tó kùnà báyìí ni pé kí gómìnà sanwó-olu àti kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ èkó ó fi páńpẹ́ òfin gbé àwọn mẹ́tẹ̀ẹ̀ta báyìí ìyẹn princess damola Adékọ́lá àti Òkèlè gẹ́gẹ́ bí àwọn tó lè kó ewu bá ọmọdébìnrin náà. Fábíyì ní nígbà tí ìwádìí tí ọlọ́pàá ṣe lẹ́yìn tí wọ́n mú Ọláléwájú Omíyinká tí ọ̀pọ̀ mọ̀ sí Bàbá Ìjẹ̀shà fi hàn pé Dàmọ́lá Adékọ́lá pẹ̀lú ti ń ṣe àṣemáṣe pẹ̀lú ọmọdébìnrin ọmọ ọdún mẹ́rìnlá tí à ń sọ̀rọ̀ yìí kan náà. Ó yẹ kí ọlọ́pàá gbé e. Fábíyì ṣàlàyé pé nínú lẹ́tà ìfisùn rẹ̀ náà pé ó ṣeéṣe kó tún tẹ̀síwájú láti máa ṣe àṣemáṣe pẹ̀lú ọmọdébìnrin yìí àtàwọn mìíràn tí wọn kò ní lè hù síta. Princess fúnra rẹ̀ sọ nílé-ẹjọ́ pé ṣáájú tí Bàbá Ìjẹ̀shà àtàwọn kan ti bá ọmọ náà ṣe àṣemáṣe, Yomi Fábíyì ló sọ bẹ́ẹ̀. Mo sọ eléyìí nítorí pé Princess fúnra rẹ̀ fi ìfìdí rẹ̀ múlẹ̀ fúnra rẹ̀ nílé-ẹjọ́ pé òun mọ̀ pé kí wọ́n tó dé kí wọ́n tó dẹ okùn láti mú bàbá ìjẹ̀ṣà dàmọ́lá àti aṣọ́gbà tó ń ṣọ́ ilé wọn tí orúkọ rẹ̀ ń jẹ́ òkèlè ti bá ọmọdébìnrin yìí ṣe àṣemáṣe èyí tó ní òun ní òun ní láti jáde àdúrà sí i. ó ní lẹ́yìn tí wọ́n mú bàbá ìjẹ̀ṣà wọ́n sì bá àtọ ọmọkùnrin ní ojú ara ọmọdébìnrin náà. Ó fi kún pé gbogbo ẹ̀ ìwà àìbìkítà lórí ọmọdé ni èyí lápapọ̀ tí ó sì tọ́ sí ìjìyà tó gbọ̀ngbọ̀n lábẹ́ òfin ìpínlẹ̀ Èkó. Bákan náà ni gbajúmọ̀ òṣèré náà yọjú yọjú rẹ̀ síta nínú lẹ́tà ìfisùn tó kọ náà pé ọmọdébìnrin náà fúnra rẹ̀ ló sọ pé Dàmọ́lá Adékọ́lá kan bá òun lájọṣepọ̀ nígbà tí wọ́n rí àtọmọkùnrin ní ojú ara rẹ̀. Ó ní ọlọ́pàá mú Dàmọ́lá náà nígbà tí ẹjọ́ náà bẹ̀rẹ̀ tí òun pẹ̀lú sì ti jẹ́wọ́ kí afurasí kejì Aṣọ́lé tíwọ́n gbà tí ìnagijẹ rẹ̀ ńjẹ́ Òkèlè sì sálọ mọ́ òfin lọ́wọ́. Fábíyì ní lẹ́yìn ọdún méjì èrò òun ni pé ó yẹ kí ìjọba ti fi àwọn méjèèjì yìí jófin pẹ̀lú Princess fúnrararẹ̀ fún kíkùnà láti mójútó ọmọ tó wà ní ìkáwọ́ rẹ̀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 o nine zero seven zero nine seven eight three six two olóyèdárẹ́ sàká lolóròyìn yín ire o Hey! Hey!